الحمد لله الحمد لله الحمد لله رب العالمين وصلاة ورجله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الرحمن الرحيم ألم يأتهم الذين آمنوا أن تخشعوا ní ṣẹ̀ǹtẹ̀lé ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ yé wa bó bá yé wa ọlọ́run tó ṣe lù wá. sóra tá a ń tún lọ́wọ́ sóra kìí sí màkìyà ní àgbẹ̀dà ẹ̀ rántí mọ́ ní màkìyà ní àgbẹ̀dà ní sáà bá mà bóyá mà kí yà ni àbí mà dà ní yà ni ó tún wọ́n pè ó ti gbọ́ ayà yìí. tàbí kò rọ̀ ọ́ lọ yí ọ̀rọ̀ sóra yìí mà kí yà ni àbí mà dà ní mà dà ní yà ni. ṣùgbọ́n àjọ yọ ayé pé àyà mà kí yà ń bẹ̀ nù rẹ̀. àyà mà kí yà tá a ní bẹ̀rẹ̀ nínú àyà yìí. onye ayé ló sọ̀kalẹ̀ síwájú ìjírà ń lọ. Àtúnlọ́ ìlú Mùsùlùmí rọ́bì ọ̀nà wà. Ìwà ẹ̀ lọ mùsùlùmí wà níbẹ̀ ìpàdé olùsùlá. Ó ní láàárín tí a di mùsùlùmí sí ìgbàgbọ́dọ̀ sọ ara anyị rẹ̀ òjò ayọ́dún mẹ́rin. رواية كان به توجد رواية نبي على مدار غير العباس ممكن استبق الله في خشوع عظيم المؤمنين من كرامة ويقص رواية قتل المسلمين òun lè síwájú ó síwájú torí pé òun òun ní sọ̀rọ̀ bá àdúlẹ̀ ìbọn àbá ti lè sọ̀rọ̀ bá. nínú àwọn àwọn ayé tó kọ́kọ́ ìsìlámù ní àtìlẹ́yìn mùsùlùmí òun ní sọ̀rọ̀ gbà kọ́dà àwọn sọ fún àwọn àtúntò sọ yìí ní sáàdì sáàdì sáàdì wọn lè ní kí àwọn àwọn ayé ní àti ní mùsùlùmí sáà Islam. Ìyẹn yóò di ọmọ àti àlàyé wípé ààyà yìí kò lè jẹ́ pé àwọn tó lọ ń gbàlẹ́ ọ̀pọ̀ ìwúrẹ̀ mọ̀ náà lè kí wọ́n. Torí kí sọ bá ń ta àwọn kíra tọ̀ sí ó rà àwọn tí ó sọ wípé àwọn tó lọ ń gbàlẹ́ ọ̀pọ̀ àwọn ọmọ rẹ̀. Tá a lọ nìyé nígbà lámúyá lẹ́yìn àtẹ̀yìn náà ààrẹ ẹ̀rọ ṣe kò sí ìbálòpọ̀ ọ̀run fáwọn olùgbàgbọ́. àdàkùsà olóhùn ìfẹ́dẹ́kẹrẹ ńlá ẹ̀mí wọn ọ̀rọ̀ fún àti ọ̀rọ̀. wọ́n wá ní ọlọ́run ṣe ìtura o ọmọ náà fi kiri wọn rẹ̀ ṣé mo lè sọ̀rọ̀ yìí ó bá ìdí náà tí ẹ bá jọ àlá ashley wípé sóra yìí mọ̀ dání àmì ọlọ rẹ a bá lórí wípé bí bá mọ̀ dání yà mọ̀ kí yà lọ wípé ẹ máa rí nínú àwọn jẹ́ra tàbí àyè náà ìlú náà òní wọn ń sọ̀rọ̀ àbí àwọn àdìrẹ̀yà ìmọ̀ àwọn tí wọ́n ń kílè mú pé mọ́ọ̀mìnì làwọn mọ̀mìnì orí ara ti ọ̀dọ́ kan. ṣùgbọ́n níbàámu sí ìwáyà àbúrò ìlú mọ̀sọ́ọ̀dì ó ti fẹsẹ̀ múlẹ̀ tójú rẹ̀ ti pọ̀ tó a sọ wípé àwọn amòmìnì náà lọ́lọ́run gbà lérò torí pé ń gbà yẹn kò sí mọ̀ náà sáà ń tẹ̀lé mi torí yẹn pé nígbà yẹn kò sí kí ni kò sí mọ̀ bá bá wọn wí wí ní lórí ibi tí nǹkan kan fẹ́ máa sọ̀rọ̀ mọ́ wọ́n jẹ́ orí wa wípé bí orí ibú ọba bá rẹ̀ nìkan ní mọ́tò kọ́kọ́ wọn yà lọ. ẹja jọ mi rà. àlámúyá ni ṣé kò sí ìtàsìkò ní. léèlà ní ìdá àmàlà ìlú fáwọn ìgbà tó ń tó lọ. sáà ló gbàgbọ́ àlàyé wa ti pọ̀ sẹ́yìn lórí kíkà lójúdájú òdodo ẹlọ́jọ́ o ẹlọ́jọ́ o ẹlọ́rọ̀ mọ́kẹ́ra ẹ lójúdájú òdodo tó ti mọ̀ sí wọn láyé láyé tó ti mọ̀ kó lórí kúrò tó ti mọ̀ àwọn ọmọdé gbogbo yẹn láti sọ fún wa sí i ìní wa ń bá àwọn kan lò níjó ìnáwó lọ bí ó yẹ. àlàáfíà ṣé kò tí ì dásìkò ló lílá nínà àárọ̀ báwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo àbá abájọ ọ̀rọ̀ àtìlẹ́kùn òun yóò sọ yẹn pé lẹ́yìn ìgbà tó lọ́ọ́ ti ń sọ àlùkò àánìkalẹ̀ fún thirteen years àbí fourteen years olùwà wò igba síbẹ̀síbẹ̀ náà àwọn nǹkan sì tún ta wọn lé kí nígbà lọ́wọ́ aṣọ àlẹ́ ṣùgbọ́n ti Abdullahi fún ọ̀ṣọ́dì ní ẹja wọn bá wọn. sáájọ́ mi yé ṣé kò sí ìdásùkò fún àwọn tí wọ́n gbàgbọ́ aláǹtakùṣà olùwọ̀ lè lé kéré تخشع قلوبهم لذكر الله يميوا kí ọkàn Yorùbá ó ti sọ ọkàn àti ẹ̀mí di nǹkan kan ó sì yàtọ̀ síra wọn bóyá nítorí wípé tí ọba ti sí ẹ̀mí mọ́ ọkàn ní ṣiṣẹ́ mọ́ tàbí tí ọkàn ọba ti ṣiṣẹ́ mọ́ kò sẹ́mi mọ́. tó di ẹni ìbá wa ń lo pẹ̀lú ẹ̀ wí àyà wọn yàtọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀mí àìlè fojú ẹ̀mí látara ìmí ni ẹ̀mí ti ń wa la fi ń mí síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ọkàn lára búre kan ni síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bí wà ẹ bá dájọ́ àyà ọ̀rọ̀ ṣùgbọ́n àlẹ́ ìrí ẹ̀mí torí ẹ̀mí nọ́ọ̀sì ó náà lè wọ̀ àwọn ṣùgbọ́n yorùbá máa ń lo méjèèjì papọ̀ sára yorùbá wọn ni a ẹ̀mí ẹ̀mí yóò lù pàkà rẹ̀ ni ọlọ́kàn líle a ẹ̀mí rẹ̀ lé o síbẹ̀ ni wọ́n ń sọ àbí mẹ́kọ̀ọ́ wọ́n á máa lò ẹ ibi tá à ń lọ kò tí ì ni fáwọn olùgbàdo òdodo eré ìdíkàlùkù wa ń ràn wípé a ti jẹ́ àbí abẹ́ jẹ́ ọlọ́run ṣe wá lọ ọmọ Muhammad yẹn ti jẹ ó ti ń للذين آمنوا ألم يكن يعني للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله Sínú àti ọ̀nà kí ló dé? tí kò tí ì o tí wọ́n ní ẹ̀kọ́ síwọ́ ọ̀kan àti ọlọ́wọ́. mo mọ̀ ẹ́ mọ̀ pé báyìí nítorí wípé n ti ń jẹ́ kò síwọ́ ọ̀yẹ̀ ká gbọ́ yìí. àwọn àbá ni pé tí ọlọ́wọ́ bá bá fẹ́ tó bá tí orí ibú bá mẹ́rin báyìí dà kò síwọ́ lọ́wọ́ mọ́ ń dà lọ́wọ́ rẹ̀ ó lè ní ma wá nínú kòsó ó lè máa ṣe ìbáàdà wá nínú kòsó ẹ dáàbò ẹ tẹ̀lé mi dáadáa o torí kòṣù òyìn ẹni ọba bọ́mọ ẹ lọ́wọ́ ìmọ̀ kálù. ìrọ̀gbẹ́ ẹjọ́ mi ẹ yín wọ́n lọ sí ètò pọ̀ jù lè dékèrè láàrin wà máa láàrin mìíràn ṣáà wà máa lò nílà. من الحرم ربنا لو أنت سبحانه وتعالى سبحانه تسكون نار يعذب ولا يدين عذاب ọlọ́run ní kí ló dé wà sí ìní ìmùsùn kí ní jẹ́ báwo ṣe ní àwọn àwọn ọjà tí ó ń ta ẹ̀ ìlú kẹsì rẹ̀ ní tí ìlú kẹsì rẹ̀ sọ́ọ̀mẹ̀ àwọn afá ìgbà wa ti kàlẹ́ mo ti rí lè wù dáadáa ìlú kẹsì rẹ̀ wọ́n sì máa ń lébùn kẹsì bọ́ wọ́n máa ń lébùn jẹ̀rí yìí nàlá sọ́nà bá sọ àwọn afá àti wọn kò tẹ̀lé sí ẹni orí inú bá fẹ́ bá òṣùwò ní ọkọ̀ ọ̀dọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ dàpọ̀ ṣé ẹ̀rọ fíṣà ìtọ́nà mọ́ lọ́wọ́ tó mọ ọlọ́run ó nímọ̀ bí ọba wa nímọ̀ bó o lọ ṣe bọ̀bí dọ́lọ̀ ti dáadáa bí ọba wa nímọ̀ bó o ní ó ṣe wà lára àwọn tó lọ ní ọ̀rẹ́ ẹ̀dẹ́ ìgbà kan ó nímọ̀ bí ọba wa nímọ̀ yóò wá wà níbi ọwọ́ àwọn yéé sàárín àwọn aláìmọ̀ká lọ́wọ́ àárín àwọn àwọn màláìkà ní kòṣù àwọn òní láàrin ọgọrọ ọgẹ àyùmọ ìwọn tẹnìkan òun ka wọn lẹ́yìn ọlọ́pàá nìkan sì jáde lórí nítorí kòṣù nìkan ni. ẹgbọn mi kòṣù òun pípé ń jọ́ta ànábì sọ́nà bá lé ọ̀lọ́wọ́sọ́ là ń bẹ́ńtà àwọn mọ́ṣáláṣí tẹ́lẹ̀ kan wá sí ọ̀lọ́sọ́ tó sì jáde ló sá láwọn ọ̀sán ànábì tó alẹ́ mi rí bí ọ̀sán lù fẹ́yìn náà kẹ́ láwọn ọ̀sán lù ó kí ọ̀run padà mọ́ṣáláṣí lọ kí ó tó lọ ọ̀yà padà tó tàbí kò lẹ́rú ìrìnàjò rẹ̀ fúkìfúkìfúkì àwọn ọ̀rẹ́ báyìí ó ti ń sùn yóò pọ̀ gbọ́dọ̀gbọ́dọ̀ ọlọ́wọ́ ní bí ẹlẹ́yìn tí ò ní àkọsọ ara ẹ̀yìn ní bí wọ́n jẹ́ gbìyànjú àdìgbò kọ̀ọ̀kan wa lóbi ọlọ́wọ́ ní bí ẹlẹ́yìn tí ò ní ní o para rẹ̀ lọ́wọ́ ní wọ́n sọ. ẹgbẹ́ mò ń yẹ̀ náà ni mò ń yẹ̀ náà lọ́wọ́ kálíbà àmọ́ pàtàkì rẹ̀ èmi sì ń jíṣẹ́ fún mi mò ń jíṣẹ́ táwọn àbá àsọ fún mi.

bàtà ń bẹ lọ́dọ̀ àwọn ọ̀gá ara ní ọ́fíìsì ọ̀gá wa lọ. ẹnìkan wá dé nínú àwọn ọ̀gá wọ́n wá ní ká àwọn ọmọ yín wọ́n wá ń sọ báyìí wọ́n ń sọ báyìí wọ́n ti sọ fún

wọ́n fẹ́ lápá wọ́n fẹ́ lápá tí wọ́n rò pé gbogbo ẹni tí ọba lápá wọ́n lápá lọ́dà ní ọba jọ ọmọ bẹ́ẹ̀ rí ọmọ tó ká ẹni tí gíláàbù ọ̀rọ̀ yìí. Ẹ̀sìn tó ti gbọ́ láàmú lórí àdìsí ọ̀làlá àti ìgbọ́rọ̀ ọ̀làlá àti lójú mi mùsùlùmí bá jí tí ọba máa ti ṣe níjú máa mẹ́kọ̀ọ́. Mo ṣe wà ní kánìkà kan tí èsì ẹni mùsùlùmí nìkan wà lọ́yọ̀ ọ̀kọ́tìrà lọ́yọ̀ tí ń fi hàn fi àwọn ẹ̀rí sọ́pọ̀tì àti implication rẹ̀ pẹ̀lú àwọn àṣà nínú ọ̀dà lọ́dọ̀ àwọn sára pẹ̀lú mọ̀ ẹ̀rá bá a ti mọ̀ ọ̀kọ́tìrà ọ̀rọ̀ láǹfọ̀ discussion là ń ṣe lórí mọ́ níbo ìwé làwọn tí mo fi fọwọ́ lọ àwọn kẹ̀kẹ́ ní lọ́ńdà bí mo ṣe máa ń pìkẹ́ ọ̀rọ̀ tó bá kẹ́rù gbà yẹn ní tí èsì ẹni inú pé ọlọ́run là wá. ọlọ́run gbogbo ìpá àjẹ lásán láta lọ àjẹ wọn sáká ní pátó ìta. àfàgbà. ألم يكن للذين آمنوا أن تخشع ẹ̀dá ẹ̀dí ọ̀rọ̀ yẹn wò lábàá. ta ló rántí ìtàn tí a fáwọn àgbà kan ká pè ní bí ẹ̀ka ṣe lẹ́tọ̀ fún àbí afúláwà kan bí ọdún méjì sẹ́yìn tí wọ́n sọ nípa ara wọn. nínú ẹni dọ́là ní kó ipa tó tóbi jù lẹ̀ Yorùbá lórí àfa ẹ̀dí gbàgbé. wọ́n sọ̀tàn kan pa ara wọn wọ́n ní táwọn yìí ní ké bí èèyàn bá ti ṣe àfaradà tí wà bí èèyàn bá ti jẹ́ tó nígbà tí ó kẹ́kọ̀ọ́ ó dàbí ẹni pé bẹ́ẹ̀ lọ́lọ́ ti fún yàrá àgbàkà ni wọ́n á sọ kẹ́kẹ́ pa ẹ ti gbàgbé ẹni tó kó wọn lọ síbi ẹja. Ah, ẹ̀yẹ́ ni wọ́n dàbí ẹ̀sán èmi gẹ́gẹ́ tó mo ti dàbí ẹ̀yìn láti bá wọn ah, láì pé mò ń tẹ̀ láti pé gidi gbogbo ní ìsàlẹ̀ máa sọ káwọn èèyàn jẹ́ máa já làákà yìí padà síbi nǹkan àwọn nǹkan báyìí yẹn jẹ́ ọlọ́run ẹjọ́ kún sọ̀rọ̀ kún sọ̀rọ̀ ọrụ ti fi kẹ̀kọ́ bẹ̀ mo sì mo láwọn ọmọ tí wọ́n ní ìdí ẹ̀ tí wọ́n ti lápá ò ní lápá o mo rò pé ọjọ́ tí mo rọ̀ tọ́rọ̀ bá ti lápá tọ́rọ̀ bá ti lápá jàre tọ́rọ̀ ní lápá ọ sọ̀rọ̀ ló ń pa àwọn kápẹ́ńtà gbà wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ nípa àwọn méjìlá pa gbà wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ ló nípa àwọn afáàpà ìfẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìjọjọ wọn ti rí àìfẹ́ lápá ní ọjọ́ pọ̀lọpọ̀ lápá ò ní lórí pàtàkì ó ti débi pọ̀ nílé ìtajà. ìdára mọ́ ọ́n àwọn tí wọ́n wí wọ́n ní lápá oṣù ọ̀bàjẹ́ àwọn kan ò sì fẹ́ gbáyé ìdílé fáwọn ọmọ yẹn lápá àwọn àyẹn ni wọ́n lọ dára

gbàgbára yẹn lọ sí àlùkòsó ẹ̀wọ̀n ìsọ àkọsílẹ̀ àbíkú jẹ́rìí tí ò ní sọ̀rọ̀ àlùkòsó ẹ̀wọ̀n ìsọ ọ yàtọ̀ sí àlùkòsí àjò àlùkòsí àyàtọ̀ sí àlùkòsó wọ̀. ẹ̀yin àbá mi àjàjà ní bẹ́ńkálẹ̀ ẹ̀lẹ́múyá ní tí kì í tásìkò. ilẹ̀ ilẹ̀ àmàlú àwọn jẹ́ ó jẹ́ ń bá ti kóra ẹ̀ lónìí mú mi ní ìmọ̀jì lọ́dọ̀ rẹ̀ anda ṣáà olówó ọmọ lè dékèrè láàyè wọ́n ti ń gbọ́ dékèrè àyẹ̀fẹ́ ẹjọ́ mi wà máa nà zálà mí nà lè ṣáàpù wọ́n ti ń gbọ́ wọ́n ti mọ̀ ọlọ́run wa ni tí wọ́n gbọ́ tí wọ́n mọ̀ yìí kí lórí tí wọ́n ti ń mẹ́kọ̀ lọ́wọ́ ẹ gbọ́ mi yé torí mọ́túmọ́nù sàádà ibi ọ̀ṣọ́ ọ̀rọ̀ wa tí wọ́n bá ní ibo ni orísun sàádà. orísun oríire orísun kẹrẹ oríire wọlọ ìbí ọsọ wọ ibò mọlọwà ọsọ wọ kí wàá ní jẹ ọsọ kiri ń jẹ ṣé o àwọn ẹ àgbà rí àbá kiri ń dùn. Hmm. ọlọ́run ṣàánú wa fún wa ní ìṣọ́ ọlọ́run fún wa ní ìṣọ́ ọlọ́run fún wa ní ìṣọ́ ọlọ́run fún wa ní ìṣọ́ ọlọ́run fún wa ní ìṣọ́ àmọ̀ tọrọ rẹ̀ ni àmọ̀ tọrọ rẹ̀ ni àmọ̀ tọrọ rẹ̀ torí ẹni ọba ti gbọ́ mọ́ lọ́wọ́ àmì kọ́nà ọ̀fẹ́ bí ó ṣe gbogbo. للشيطان المزعج الخشوع والتجربة كم ara àmì rẹ̀ ìbára rẹ̀ ẹjọ́ mi ti sọ̀rọ̀ kí ni mo pè é àkóso kí mo pè lámì rẹ̀. tí wàá ìtẹríba yẹn òun ní ọ̀rọ̀ Yorùbá tá a rí lò ní kì í sì túmọ̀ rẹ̀ jù ìròyìn ah, ìjọ mi yé torí wípé tí Yorùbá bá fẹ́ ṣe àgbọ́nlé wọ́n á máa ń tẹ orí bà làwọn fi tú síbẹ̀ sẹ́wọ̀n kí Yorùbá bá fẹ́ pààyàn lẹ́mùsùn tó bá yẹ pé ẹ̀jẹ̀ pààyàn náà wọ́n tó wà àwọn ìjọba ìfọlá bẹ àbọ̀dá mi. tọ́ba tẹ̀ fáwọn àmì ìyọ́bọ̀ sọ̀rọ̀ kí ó sí yóò sí jọba ǹjẹ́ o bá lọ́rọ̀ mi tóun tó súnmọ́ ìrora ẹni nílẹ̀ ó dàgbé tẹ̀lé bàálà lónà ṣùgbọ́n àìkú sọ́rọ̀ nínú èdè ti lárúbáwá ó ní í ṣe pẹ̀lú ọkàn ìtẹ ọkàn bá ní mi mi ma mi ma bí ma ti bí mo ṣe ń rí ma ṣùgbọ́n tẹ̀ mọ́ kí ọkàn jẹ́ ọkàn tá a lè rí láwà láàṣẹ ṣùgbọ́n ìtẹ ọkàn bá ìjọ apá ju ẹsẹ̀ ẹlẹ̀ ju ara ẹlẹ̀ ìgbà fún sáyáyín nílẹ̀ àwọn mìíràn fẹ̀sùn wọn ni ọ̀tán sínú ọlọ́run ìsọkúsọ làwọn ń sọ̀rọ̀ sálàyé mi ti ètò pàdùsẹ̀ ẹlẹ̀ fọlọ́run tányányá pẹ̀lú ìrọ̀rẹ́ nílẹ̀ gbogbo ohun téèyàn lè jẹ́ kéèyàn gbà pé ọlọ́run jù mí. kéèyàn rí ara rẹ̀ nílẹ̀ fọlọ́ ọ̀gbọ̀nyàn jíjẹ́ àmọ́sọ wàláhì gbogbo téèyàn bá ní kì bá sí ọ kì bá sí ọ̀rọ̀ tí kò bá ti sí ẹ̀kọ́ ṣòwò ń bẹ̀ òfò ni kódà tí bá ń já fún ọ sí tí ọba máa jẹ́ kẹ́kọ̀ọ́ ṣòwò rẹ̀ ó lékún sí ọ̀daràn ṣẹ̀fọ́n ti ọ. ìdọ́lọ́wọ́n bá fi jó yé wa yìí pé ìmánì wọn nìkan ò tó kàkó yé wa báwọn ẹgbẹ́ tí sọ ó ti fi ìmánì ròyìn wọn ó ti ní wọn ti ní ìmánì alámiyá ni ilẹ̀ àdínà àmọ́ ó sì tún gbé wá ní ṣẹ́gun ọmọ abí lè tàkìr ẹgbẹ́ ìmánì wọn yẹn wọ́n ti ní lóòótọ́ kó wá sí ìdókòó sọ eléyìí ti ṣe ìtẹ ọkàn bá fún wọn tó ṣe kí ara mi rẹ̀ ní ìbáralẹ̀ gbogbo tọ́lọ̀ bá ti ṣe fún tó o bá ti ń ríra rẹ̀ fẹ́ ṣubú ìrìbọ̀ ọgbọ́n mi gbogbo tọ́lọ̀ bá ṣe fún tó o máa dá padà sọ́dọ̀ ọlọ́run tó ń ríra rẹ̀ mo ṣọ́wó àìní ló kó bá kọ̀ ọ́ lọ́wọ́ nínú kọ́ọ́rù náà káà nàmí ń kọ́ òyìnbó sàn bàbá gbọ́ àlẹ́ وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قوم لا تفرح إن الله لا يحب المرجع وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنسى نصيبك وأحسن كما أحسن الله ولا تبذل الفساد في الأول إن الله لا يحب المرجع قال إنما المزيد أوتيته كني ودي بعض وشو قال هذا الذي كرمت علي ها هو قال يعني هذا الذي كرمت علي اللي اللي ni wọ́n wá ń pọ́n léjèmí lọ ẹ wú ọ̀rọ̀ lẹ́nu ẹnu ṣẹ̀fọ́n وني هذا الذي كرمت عليك إليه تقول لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلى قليلا اللهم اجعلنا من القليلين اجعلنا من القليل torí ẹni ọba wà ní ọkọ̀ nínú òfó bá ń pàdé rẹ̀ wọ́n yìí lẹ́yìn ahọ́rùtà ìlà ayọ́ mi ló kẹ̀yà mọ́ ń lé ju ń kí ló bí sọ ọmọ ọlọ́run ẹ̀ ibi tó ń bẹ̀yìn bí ayẹ̀ ni ọmọ lẹ́yìn bá lọ lára bí àlọ́ ti gbé wọlé o rọ́bì ó tún ṣe rọ́bì ó tún lè yíta ọlọ́run bẹ́ẹ̀ lọ́run ó mọ ọlọ́run tó mọ ọlọ́run àyè kò sí wòlò kó bá àpèjúwe rẹ̀ pọ̀ tọ́lọ́ fún anukọ̀rọ̀ ni o ìkọ́rùn ọmọ ala ama na ihe ruo. من هذا الذي هو مهين ولا يكاد يؤمن كلمة خشوع نفس خشوع نفسي أم أنا خير من هذا الذي هو مهين pẹ̀lẹ́ sí ọlọ́ni mahi ẹni yẹpẹrẹ wọlé àyàtì kódà kó bá sọ̀rọ̀ kò lè ṣe ẹni bí فلولا ألقي عليه أسيرة من ذهب وجاء معه ولا مقبلين إيه، يعني إن هؤلاء لشرذمة قليل أو يكيري وإنهم إيه لعنة وإنهم لعنة ونحن لعنة لغائض ربي وعنه ما تقولون بيو أبدا إيه ونبينه ó sì mọ̀ pé wọ́n lòún pa wàjáṣà ló ìhà fàìsàn ẹ̀kọ́ náà ti rà àrùn kóso ọ̀rọ̀ wa. wọ́n mọ̀ ibẹ̀ ló lọ́pọ̀ mẹ́ta ọ̀rọ̀ jà ààrẹ ọmọ níbi ní ìjọba

òun olóògùn mẹ́ta tó bá sọ fọlọ lọ́yìn ní ìjọ wa mọ níwájú pé bọ́lá òun sì bí ní ẹsẹ̀ wo ojú tẹ́ ìjọ bí òun ìṣúlóúnjẹ tó ń lẹ́nu orí kankan o. ẹ ẹ nígbà tó rí lórí bìbí nìyẹn wọn àtàwọn ọbọ làwọn jọjọ ń jọgẹdẹ làwọn jọjọ ń dìbò jẹ kó lé sórí rọ àyà òkú yẹn kò sí kò sóò. والله قد ما تنع نوم بلو دي غادي شيخ وشوه واتلو عليهم نبع الذي آتينا آياتنا فانسلخ منها فاتبعه الشيطان وكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه kílẹ̀ ní olùgbé da àwọn ọmọlẹ́dì làwọn bí wọn bá mọ bàbá ọmọlẹ́dì ọmọ bàbá èkó kò sí kò sí pọ́blẹ̀mù tó ní kí wọ́n ní mi ò mọ̀ àní mọ̀ púrùfù pé mo máa ń tí wọn ò mọ̀ kò sí mọ̀ nǹkan. kò báyìí lọ gbogbo jàgbá tí ṣe kò jù báyìí lọ wọn yẹrẹ kọjá àjèjì pé nígbà wọn àti mi kò yẹn náà bá mi sí èmi náà sábẹ púrúkù pé mo ní mà lọ́dà ìgbà tèmi ga jùjú di bàbá mi lọ kò sí nǹkan tó àgbẹ̀ sí bàbá sọmaari problem tó ní kò sí òkú yìí ẹni tí ó bá ní kò sí wọ yóò gbà pé ní tí ń tóbi dùn ún. àfihàn ẹ̀ẹ́dọ́mi yẹ o ẹni tí ó bá ní òṣùwọ̀n kò ní ní sí mọ àwọn mọ̀nàfìkì lára ẹ mọ̀tà yìí pé ara yìí ara ní sáà tó sí nípa àwọn mọ̀nàfìkì lára ọ̀dọ́ àjọ torí sí mọ àyèmọ́ni òṣùwọ̀n sí mọ mọ̀nàfìkì ẹni tí ọfà mọ̀nàfìkì ọba bá ọfà tí àwọn Yorùbá ní ọmọ ẹ̀ta mọ̀nyàn ọfà arọ́ nígbà tó yẹ ọba gbádùn ṣùgbọ́n tòdodo lílé ọfà ṣètọ́ torí ọfà rẹ̀ ní nípa tí ó bá báyọ̀ tí ò lè ní ó wá ní ìtura ó lè mọ̀ fà kí ó yàgà kó mọ̀ dùn yọ mọ̀ dùn kò lè sí nǹkan kan mẹ́ bá ń dá lẹ̀ ó lè mọ̀ sọ bí ẹni tó ṣe lè mọ̀ sọ lábá bí kò mọ́ sí ìdóngò. yọ sọ lárúbáwá tí ó tẹ̀lé mọ́jọ ó sí ìgbọ́n bẹ̀ ó lè wọ́n di àná àtìfà àwùwá àbí àtìfà tí ó tí ó tí lára tí ó lọ ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n ayọ̀lẹ̀ nǹkan lọ́nà padà lẹ́yìn ẹ̀yìn tó ní ojú ìgbà tó dìfẹ́ ẹ̀dẹ̀ wọ́n fọ́ ní script ẹ̀yìn ẹ̀kọ́ wọ́n fún script wọ́n fún script nídìí wọ́n á fi ń tàkùrọ̀ ó sì kó lè lọ́ọ́ níjọ́ tí òdodo ọba ti tóbi jù ọ lọ tí ò tóbi jù fẹ́ inú rẹ lọ tí ò tóbi jù ká tó wù ọ lọ gbà yí pé kó o yẹ kó sọ tata ń tẹ̀lé wọn yìí. Àlámúyá ni lílá nínà àmàlú àdìsáńṣà àwòrán òkùnkùn lè nàdára nínà ìhà ọ̀ kí wọ́n ní òṣùwọ̀n yẹ́rì pé ẹ̀mí ló gbé sí à ń tà ṣá àkókò lójú sọ pé ọ̀ṣọ́ wọn ti lárúbáwá ọkàn ló ní ti ẹni ẹ̀mí rẹ̀ ọkàn rẹ̀ ọ̀bá rọ̀ bó tẹ̀lé yọ nípa yorùbá ni ẹwọ̀rọ̀ ẹwọ̀rọ̀ mọ̀ kí wọ́n náà kàn lọ́wọ́ wọ́n á ní ìdọ̀bálẹ̀ kìí ṣe wà tinú ń bẹ nínú tinú ọkàn nú. ń bẹ nú kò sówó gbọdọ̀ wá láti nù lọ́nà bí ní à ń tà ṣáà kọ́rọ̀ kọ́rọ̀ kọ́rọ̀ kọ́rọ̀ kọ́rọ̀ fún àti ọlọ́run àti bá ń sọ̀kalẹ̀. kí lọ́lọ́run sọ̀kalẹ̀ tọ́lọ̀ fi tẹ́ mi ọ̀rọ̀ àlùkò áà tó bọ́ wá sí bẹ́ẹ̀ tí káàkà máa kí lọ́lọ́run sọ. ìwé náà ti ọlọ́run ti ní káà náà wà náà lọ́wọ́ lágbára ọ̀ká ni gbọ̀ wá wà ní. nígbà tó wà á lọ ṣé wà ẹ̀dọ́ ṣé wà àlùkòrá ni wà láàrẹ̀. sálàyé tí wọn kékeré àárín lọ́lọ́run ní pé kí ló dé sẹ́mi wọn ò tí yọ̀rọ̀ fún ojú wọn tú. wọ́n àlọ́lé pé wà nẹ́bí lọ́lọ́run bá pè wọ́n ní àmọ̀ mi. gbogbo ẹni ọlọ́lé kéwú gbogbo ẹni ọlọ́kùnrin àdìgbòránì rẹ̀ òwúrò. ṣé kò sówó ọba àti sílẹ̀ rẹ̀ kò wúlò kẹ̀kẹ́ kó dàbọ̀ ọba sọ̀ra wal-Qur'an hujjatun laka aw alayk. Kùránì lè jẹ́ ẹ̀rí gbé ọ láti àmọ́ ó lè jẹ́ ẹ̀rí kakọ ẹ̀. tó o bá ti fẹ́ kẹ́kọ̀ọ́ tó ọkọ takọ ẹ o fẹ́ sọ ara ẹ kó o má di o kó o má di òfò mọ́ ọ lọ́wọ́ láti àmọ́ kó o má di wípé ìdèbí náà lè pariwo pé hafi bò ọ hafi bò ọ ní bẹ́ẹ̀ kọ́ síbi gbogbo ẹ̀yìn kíní káàkiri hafi tó àti hafi wẹ́ẹ́ hafi bò èrè pa la sẹ́ńtì kánà ẹ̀yẹ́ jọ ni wọ́n pé ká má fi ìpìlẹ̀ ẹ̀lẹ̀ ká mẹ́ka ìpìlẹ̀ ìpìlẹ̀ ìṣòdò sàbí àlejò àkùránì ìṣòdò sàbí àwọn tí wọ́n jẹ́ gbogbo wọn wọ́n ti gbogbo ẹni tó ní jókòó kò rọrùn kò kò járò ẹgbẹ́ rẹ̀ ọlọ́mọdé mi ń fa jírù. ṣé ẹ̀rí fa jírù nínú àwọn ọkùnrin àti ìyá rẹ̀ ẹ? kó bá yìí pé ọkọ sára àwọn kò fún kí ni ń bi ọ̀sán kọ́ tí ìmọ̀ ń lọ púpọ̀ yájú ló rà wọn àpọ̀ ìlà wá sí kò dáríkà ìlórí ìmọ̀ nàbí ọlọ́pàá àwọn yìí الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ẹlọ́ka ayà ẹ̀dá ni ẹlọ́ka tẹ̀síìrù rẹ̀ ọlọ́ni àwọn tá a fún ní tíra yàtìlónà wú hakọ̀tì láwàtì nígbà wọn wá ń kà lóye kí wọn ṣe máa kà ọlọ́run láwọn ẹni wọn gbàgbọ́ ṣé ẹni sì yí lẹ ó lè lọ bá nẹbi ó lè lọ bá yóò mi lónà bí Muhammad sọlọ bá sọ wùláyíká yóò mi lónà bí Qur'an mọtulù ẹ̀rọ ka kò síbi ẹbí sínú dẹ́rẹ́rì abálàyé àwọn afá àtẹ́gbọ́n wọn ń sọ yín pé tìláwà tó náà ń sọ ń bẹ̀rẹ̀ méjì tìláwà tó làfọ̀gbẹ́yà tó. wàtílá wà ló tún wọn ọba kàkàtọ kàkejì rọlọ pa rọlọ pa ilé ebìrì ìpè lọ́pọ̀lọpọ̀ dọ̀tí yẹtùlówó náà wò hàkọ̀tìlá wà sí yẹtùlówó náà wò lọ. ẹ̀rì pé ìmánì inú ọ̀kan lọ́wọ́ àfi sórí ahọ́n bó ti pa àfẹ́ ní sọ. mo rò pàdé ayé mi gbé kí ẹ̀ má tó bọ́ síbò mi. níbi ẹ̀ bẹ̀rẹ̀ nínú ọkàn àti táǹfẹ̀ ní wí ó dọ̀rọ̀ ṣe déédéé ara o kí ṣe tó wá sọ̀dá. ẹnìkòsó ó tóbi ju ìgbàdo orí amẹ́ lọ ó tóbi ju mẹ́ lọ ìlọsọnù yóò tó gábé níbi tí ń tí àyà lè kó kalẹ̀. wàlẹ́ àyà kò nù kálá ní ọ̀dà ọ̀rẹ́ ẹ̀ bó láti wá ní ọ̀ṣọ́ gbèdéke la ọ̀dà tí ó wà láti lọ nínú ẹ máa gbọ́ ọ ò lé ní ọ̀ṣọ́ ọ̀ ò lè ní ọ̀pọ̀ sí mi. Bèzékìrì láàyè wà ní máa ń ìdílà rẹ̀ ìdá alámùtà fàmù. Ẹlọ́wọ́ ní ìdẹ̀sílì ẹ̀ ní pé kọ́kọ́ kọ́kọ́ nínú ẹ̀ka lọ́gbọ̀n tẹ́lẹ̀ o. Kódà ní ìdẹ̀sílì wájú mi. Tó o bá ní lórí ilẹ̀ lórí fóònù rẹ̀ lọ́dún. Ọ̀dẹ̀ fàmù bó o bá ti gbọ́ ọ̀dà òkú bó o lè ṣe máa ní kùsùnmù fún ilé ọmọ ìmọ̀ máa ń gbàgbé pé kùsùnmù yẹn láàmù ní ẹgbẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ o à ń ta ṣáà polówó lè zikiri kìí ṣe ìlà zikiri láyé lè zikiri là bàmá náà sálàmì náà ọkọjá tó lọ kọ́ ọ́ ọkọjá tó lọ tó lápá wa ọkọjá mọ kí o àbáwọn akẹ́lẹ́ àwọn kí o jẹ́ lọ́wọ́ ìfọ́nẹ́ tí o ọmọ lọ́wọ́ ìdòwò. eléyìn ìpayọ náà kankan bẹ láàrin eléyìn ká tó wà lọsọ lọsọ sún wọn. wàlẹ kọsí ẹyin náà wáyé kọsí á kí sọkùnrin yìí kálọ́ bá yọ àtọ́kẹ́ àdókè yìí ewájú ní tọ́lọ̀ ti kàkálẹ̀ kó tó sọ̀rọ̀ fún un gbogbo tó ṣáájú rẹ̀ kò wúlò tí kò sí wọ́n bá tó yẹ àní bí irun ti tóbi tó nínú ṣẹ́ta àǹfààní àṣì tí ọba ṣe kò sówó bẹ́ẹ̀ wò ní o bí mẹ́rin rẹ̀ ọ̀bá ṣe zò kò wúlò bí kéwú tó ń ké tí ọ̀bá bí kò ṣòro kò wúlò kí ló wá nìkan ọ̀bùtọ̀ lọ tí ọ̀bá bí kò ṣòro fún ọ kò wúlò ìdáàbòtọ̀ ọ̀wọ̀ tí òbí kò ṣòro fún ọ kò wúlò. tòkòtò tó gbé sókè tí wọ́n ti ṣe kò ṣòro torí náà lọ́wọ́ kò wúlò lọ́rọ̀ bá tọ́ ọjọ́ tó lè tí ojú kí wulẹ̀ ayé tán tí ò ní oṣù kò wúlò. ẹ̀yẹ́ gbọ́dọ̀ gbọ́ yìí hmm. ọlọ́wọ́ ẹ̀ bẹ́lẹ̀ kejì táwọn kọ́ dàda ọ̀tọ̀kọ̀ àmọ́ wọ́n táwọn kọ́ dàda wọ́n bá ti ní oṣù ó rí kí màtẹ̀sẹ̀ hàn àwọn ọmọ sọpọ̀ mọ́ ọlọ́run bá jẹ́ àmì ọlọ́run ṣe ìsọkẹ́ bọ́ pàpà àmù kí lè tí mo sọ́bà jà á lè tó lè fa sábà bí yàtọ̀ àlọ́kùnṣó òwò rẹ sálàyé mẹ́tẹ́ yóò ṣe sábà bí pé ọdọọdọ gbọ́n wà ní ìgbọ́dọ̀ gbọ́n ìrántí ọlọ́run ọ̀ lájọ yìí ìrántí bọ́ wá ní oṣù mọ̀ wá wá èyẹ bá ní kò sí òkú tẹ yọ ọmọ ìsìn wọn ń kà ní ẹlò ti kù ẹjẹ arúgbó káàkiri káàkiri dáì wọ́tà òkọ́ ọ̀dà làwọn ẹ bá ń tó bá làǹkọ́ ọ̀dà làwọn báńtù báńtù. ràn mí lọ́wọ́ pẹ̀lú yorùbá ibóyá ọmọ yorùbá gidi sì ní wọ́. ọ̀yá rẹ̀ bí o ẹwọ abúbísọrọ yorùbá ń bẹ ńlẹ lọ́dọ̀ tẹ wọn kà ń kọ ọjà la báńkì káwọn èsì káyọ̀ lè dúró rẹ ó padà sí ojú wọn sọ wípé àmì rẹ tẹríba làwọn kọ ọjà la wà lọ́ra rẹ ojú tó ọgbóyé tí ò lè tẹríba fún àgbóyé láti lò kò wúlò ọ̀tọ̀ ní kéèyàn gbọ́ nǹkan yé kéèyàn mọ̀ ọ̀tọ̀ ní kéèyàn lè lò ó lílò lọ̀gá lílò gan ni kéèyàn òun lọ̀gá. lọ́sùkú méjì ìbọn kẹsì lẹ́yìn méjì ìyẹn lọ́wọ́ yẹn lọ sí ló fi jẹ́ bẹ́ẹ̀ kódà kí wọ́n fi lápá méjì èdè bọ́ọ̀lù nìkan lẹ́yìn máa ti méjì méjèèjì tó kù yọ̀rọ̀ ìlọ́rọ̀ láti mọ̀túmọ̀ rẹ̀ ẹ̀tẹ̀lé mọ́ ẹ̀mọ́ àlàyé rẹ̀ ọlọ́run bí ẹ̀mọ́ àlàyé rẹ̀ ẹlọ ká fúnra yìí. bá ń gbé kéwú jáde ọjọ́ ti lọ. ìyá mi nílẹ̀ ní na àmàlù àǹtàṣà òhun nazala mina lìhá. wà láyà nazala mina lìhá. ولا يكونوا كالذين أوتوا آمنوا فطال عليهم الأمد فقست قلوبهم apẹ́rẹ́ ẹ̀rí ọ ilé pé a ti pẹ́ lórí ìdọ̀sùn ọjọ́ òní ọjọ́ ti chéèjì ni bóyá wà máa yára ní tàbí káyì tí máa gẹ̀ẹ́sì kí ní ìrẹ́ yìí kápẹ́ ìjọba sọ̀rọ̀ ẹ̀rí pé táìmù táà kí mọ́gìrì ní bíi kábẹ́ wáyé ní sẹ́wọ̀n ti kọjá yára ti bọ́ sẹ́wọ̀n ní àti sọ̀rọ̀ àwọn ọjà kan ti lọ sẹ́pà ń sínú níbi ní se six forty kí ní kẹlẹ ẹgbẹ ní ṣe gba ọmọdé náà wà nílé ìgbà ní ìtàn àwọn pípa tí wọn lè jẹ ẹgbẹ ní six after six ìgbà ní kàlá ní. ẹ dákun olóòní yóò sì máa ń jà gẹ́gẹ́ bí àwọn yóò sì máa ń jà gẹ́gẹ́ bí àwọn tá a fún ní kíràkàjọ kí wọ́n fara jọ kí wọ́n jà bí kí ló ṣẹlẹ̀ táwọn kí ló ṣẹlẹ̀ sí kò ṣòwò ní ẹ̀mí ẹgbẹ́ àwọ̀lọ́wọ́lá àṣẹ kò ṣòwò ní ìdàkejì torí fàtọ́ọ́lá àlẹ́yìn mọ̀lẹ̀ àbọ̀dù táyà ìmọ̀ ìran musa ní sí sí àsìkò tiwọn ó gùn ọjọ́ ti gorí ọjọ́ ìgbà ti gorí ìgbà ìmọ̀ ti parẹ́ ó sí má fàkọ̀ọ́sá ti fún un kí ló ṣẹlẹ̀ ọkàn lè kí ló ṣẹlẹ̀ àti ọkàn rírọ̀ ní ìgbẹ́ ọ̀ṣọ́ àsámi rẹ̀ lẹ́tẹ̀ rí wa. Ah. ṣé ẹ wá rí bẹ̀rẹ̀ náà àwọn àlàyé kan wá ń bẹ́ẹ̀mẹ̀ tí àwọn oníbẹ̀ lè ṣe wọn. ọlọ́ka ń tọ̀ sí i gbogbo tẹ̀síì tó bá ti jára àwọn ìyá tẹ̀síì ọlọ́ka mi tí bá tó ń wọ bẹ̀ ìta tí olú àrùn ti báyọ̀ kò wá ti wá ní gbogbo ká má báyà fàkọ̀sá ti polo ṣé ẹni bó ṣe ní àwọn tí ń gbé kòṣó tí mo ní aṣọ bíi mẹ́rin ní ìgbẹ́kẹ̀ tí mo ti mọ̀ sọ méjì bẹ́ẹ̀ ló ní àwọn tí ń gbé kọ́sọ́ àti kọ́lù ọ̀kan nínú ẹ̀ ní jíjìnà sí gbòdà wá àyè àwọn anábì ọ̀rọ̀ ẹ̀wọ̀n tó lọ́kọ̀ọ́ táwọn yẹn pẹ́ fún wọn fakọ́sàt kòló tí kò sọ́ọ̀tì lọ́kọ́ níbi bá ń dọ̀ láàbò òfin fẹ́ ṣe é yẹn kìí ṣe eré o kìí ṣe pé o sọ ara rẹ kíkan tí wọ́n ti di pé ẹ̀mí rẹ sáà máa ń le àbí kankan máa ń fa ẹ̀mí líle fún ọ ṣe ni o yóò bàjẹ́ jẹ́ ni o làtàlìkan náà tó lè yàtà owó ńlá pàdé làwọn ohun ìyá náà máa jẹ́ máa yẹ ńlá ìbá àdẹ́kàmí kò mọ̀lẹ́mọ́sílẹ̀ sí i alimọ́fúlàṣẹ. ẹja sọ́ra wa lọ́wọ́ fàkọ́sà ẹni wà lè ọlọ́kàn ni wà ní ẹlẹ́mìí líle òṣòwò ni òsínú ọ̀kan yẹn ìjà kejì lẹ́yìn àwọn ẹni tí ibi ẹlọ́ka ẹni rí díẹ̀ náà ló ń tíra àtọwọ́ mọ́tì tíra àmì o mọ́tì o mọ́tì o fọwọ́ fún ọmọ ìdá tó o lè dá lójú mọ́tì eléyìí o ẹnì ẹ̀kọ́ sì má gbé o ẹ̀yà jíjẹ́ àmọ́ ẹ má dì í mú o. wájà mi ò mẹ́nu ó ṣàfihàn wájà mi ò mẹ́nu bá ti kú. aláyé ìbẹ̀rẹ̀ àṣìwò lọ ká o. ó ní ẹyin afá ńlá ńlá ẹyin ọ̀gẹ́gìlá ẹ lọ ká o. bàbá dàgbọ̀ gẹ̀gìlá ló ń jẹ àwọn ọ̀gẹ̀ ẹ lọ ká o. ẹ lọ́ọ́ ni wọ́n tó fi ìrùn mi nù. Ah, ọlọ́run ló mọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni pé kọ̀sọ́ kékú lè ṣùgbọ́n wọn pọ̀ nínú ní àwọn tó pọ̀ nínú wọn fásikù ni wọn aládàáta sẹ́nu fásikù tani fásikù òkì táwọn òkì ẹbí wọn kọjá lọ́lọ́ ni àyàlà tó náà bá là kalẹ̀ bẹ́ẹ̀ owó bìyànjú gbàtí ó sọ̀rọ̀.

àlékún kòṣó ọlọ́run sí fún wa àlékún kòṣó ọlọ́run sí fún wa àlékún kòṣó ọlọ́run sí fún wa gbogbo tí ó bí kọ́ síwájú kọ́ níbi fún wa ọlọ́run yà wá yà ọlọ́run bá wọlé àti tóbi rẹ léwà kó ń bẹ̀ ṣé àánú wa ṣé àánú wa إنك على كل شيء قدير هذا وصلى الله على محمد وعلى آله وسلم